ẹ kú dédé àkókò yìí èyí ni ìròyìn lérèfé láti iléeṣẹ́ amóhùnmáwòrán NCBN Kẹ́hìndé Àjọwọlé ni oníròyìn yín. Igbákejì ààrẹ àná Alhaji Atiku Abubakar ti rọ ìjọba àpapọ̀ láti má lo ọ̀nà ipá láti jẹ́ kí àwọn tí ó ń fi ẹ̀hónú hàn dẹ́kun fífi ẹ̀hónú hàn ṣùgbọ́n kí ààrẹ Muhammadu Buhari bá àwọn olùfi ẹ̀hónú hàn náà sọ̀rọ̀ láì ṣe ìgbésẹ̀ tí ó ní tipátipá nínú bí ó tiẹ̀ jẹ́ pé àwọn tí ó ń fi ẹ̀hónú náà ṣì ń béèrè fún ohun tí ó tọ́ sí wọn ni bákan náà ni látàrí rògbòdìyàn tí ó ń lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti tẹ àṣejáde jáde kí onílé kí ó gbé inú ilé rẹ̀ bíi ìpínlẹ̀ edo èkó ọ̀ṣun èkìtì oǹdó pẹ̀lú plateau ti ṣe ìkéde kí onílégbélé káàkiri àwọn ìpínlẹ̀ náà èyí ni láti pèsè ààbò àti láti jẹ́ kí àlàáfíà jọba láàrin ìpínlẹ̀ náà àwọn ará àwọn ará ìlú láti má tàpá sí òfin kí onílé gbé ilé náà ǹjẹ́ ó kéré ju ènìyàn méjìlélọ́gbọ̀n ni ó ti farapa ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí àwọn ọmọ ogun yìnbọn sí àwọn alátakò endsars ní agbègbè lẹ́kí ní ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni babájídé sanwó-olú ṣàlàyé èyí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́tà àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ ayélujára twitter ní ọjọ́rú bó tilẹ̀ jẹ́ pé kò sọ lórí nọ́mbà àwọn ènìyàn tó ti kú ó ṣe àfihàn eléyìí ní ní kété tí ó ṣe àbẹ̀wò sí àwọn tí ó farapa ní ilé ìwòsàn látàrí ọgbẹ́ ìbọn tí àwọn ọmọ ogun yàn sí wọn gómìnà sanwóolu sọ pé ó ṣe lọ́wọ́ fún àwọn tí ó farapa látàrí ìṣẹ̀lẹ̀ àròtẹ́lẹ̀ náà ó wá ní èyí ni alẹ́ tí ó nira jùlọ ní ìgbésí ayé wa bí àwọn ipa tí ó kọjá ìṣàkóso wa gbé láti lè ṣe àwọn àkọsílẹ̀ ìṣókòkò nínú ìtàn àkọsílẹ̀ wa ṣùgbọ́n a ó dojúkọ a ó sì jáde nínú òkòkò náà gómìnà náà wá ṣe ìdánilójú pé ìjọba ìpínlẹ̀ yóò tẹ̀síwájú láti ṣe àṣetẹ̀lé àti rí dájú pé gbogbo àwọn tí ó farapa ni wọ́n fún ní ìtọ́jú tí ó dára jùlọ àti láti ṣe ìwádìí nípa ìṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ ǹjẹ́ ìgbìmọ̀ asòfin àgbà ní ọjọ́ ìṣẹ́gun gba ààrẹ buhari níyànjú láti yára bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ lórí fífi ẹ̀hónú hàn èyí tó ń ṣe fún ọ̀sẹ̀ méjì tí àwọn ọ̀dọ́ ń ṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọn á pe ìjọba àpapọ̀ láti ṣètò ìgbìmọ̀ ìdájọ́ àti ìwádìí láti wádìí lórí pípa tí kò ní ìdájọ́ tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sars tí wọ́n ń ṣe káàkiri eléyìí tí wọ́n ń túká èyí ni ó ti ọwọ́ sẹ́nitọ́ Abíọ́dún Olújìmí jáde níbi ìpàdé àwọn ìgbìmọ̀ asòfin àgbà náà ó tún wá rọ àwọn tí ó ń fi ẹ̀hónú hàn náà láti dá fífi ẹ̀hónú hàn dúró kí wọ́n tẹ́wọ́ gba ìjíròrò tó tọ́ láti fún ìjọba ní àkókò àti ààyè láti pàdé àwọn ìbéèrè wọn ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣe ìpolongo kí onílé gbélé láti fi ẹ̀hónú hàn tí àwọn ọ̀dọ́ ń ṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà èyí tí àwọn ọ̀bàyéjẹ́ ti bọ́ sí àárín wọn tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní wu ìwà jàǹdùkú àti ìpáǹle káàkiri ìpínlẹ̀ náà èyí ni àtẹ̀jáde tí ó ti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jáde pé kí onílégbélé náà yóò bẹ̀rẹ̀ láti aago méjìlá kù ìṣẹ́jú kan ní ọjọ́ ìṣẹ́gun títí di ìgbà tí àlàáfíà yóò sì jọba ní ìpínlẹ̀ náà àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó wá rọ àwọn ará ìlú láti tẹ̀lé òfin yìí bó ti tọ́ àti bí ó ṣe yẹ èyí ìròyìn tí a ní fún yín fún ti òní yìí ẹ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa Kẹ́hìndé Ajéwọlé ni orúkọ mi ó dàbọ̀